kí ló dé tó wá ń dè mọ́lẹ̀ pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àtàgádágodo. Maxwell ló sọ pé ká dé bà mọ́lẹ̀. kì í wá ṣe pẹ̀lú àgádágodo dè mọ́lẹ̀ pẹ̀lú lockmal lockmal ni ògbóǹtarìgì oògùn látọwọ́ emzor tó máa ń dè tó sì máa ń pa ìbàrún ní kíámọ́sá. hóró emzor paracetamol méjìlá tilẹ̀ bá pálí lockmal qs combi kọ̀ọ̀kan wá lọ́fẹ̀ẹ́ lockmal dè ibà mọ́lẹ̀ kíákíá tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ.